وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbede kinana sioja na fayulu kimwa ko da biyaji juje miki da ngini e katwa e kinojima e ultafi fatuhu majid sharhi kitab tauhid ngini shi majalisi aka gwefa atsɔkatu titala gbogbo akadigbo kuma dinabali wa ki ami be kuma jami musiriki kuma di ya musulumi jahadu bi ma'ana la ilaha illallah maa ki la ilaha illallah kpaludu wa ma mahi wa ŋun jɛ that is page forty five there ɔgana wọn lɛ fɔtɛjidu ahaduhum yakulu la ilaha illallah eli kene duhuma kiana kakini la ilaha illallah amma wa huwa ya alahu ghairullah ya dana mune kima chojon shi allahu chan maria a ce gbemi legudu bi anwa il ibada ba meto ibada ojojojoji bel zadu zada shirkihum shirka ma won mi manyu ga ala shirkil arab al shirki ama arab le fa iza ahaduhum taka lene duhuma iza waqa fi shiddati mechelo mo meba ishe nkila kuti he kunaka akhlasa du'a li ghairi la taki ro sha du'a ro biene mu ne bi ki ma choje ne fe yulun enwu chike oya ataki du na mauda ku hedoma e biene mu ne bilele asra ufarjan lahu min ile onwa ye ka duma ku ha kan yama ye te bi oje bile bajeli mako ya khalisuna lillahi wahada ana rejo on ka joka toji won de ka kini ami be kuma da mun na de go pojo ihe ami muslimi iṣẹ́ ń kumalẹ́ akótí àkàyà iṣẹ́ ọjọ́ kété máa bì gẹ̀ẹ́n ẹ̀wọ́n máa nílẹ̀ ẹ̀wọ́n tí kì máa ṣe ọjọ́ kété mẹ́ẹ̀dọ́n mẹ́ẹ̀dọ́dá máa lè jẹun lọ́dọ̀ mẹ́ni ẹ̀dọ́dá máa lè jẹun lẹ́ ọ̀wọ́n ayíká dàmá kó ebi ọjọ ebile ọjọ kedu ati ami bela lẹm tọ wọn akọ wọn ẹt wọn ashada nla ilaha illallah ẹnkẹ kpọji wọn dẹ tọ page 46 six ke wọn alóyin ni mam bi mẹba ẹnka ọkàtúwé kàtsi ẹni si wa anna muhammadan abduhu wa rasul ọkàtúwé ẹni dẹ kọluhu wa anna muhammadan abduhu wa rasuluhu. kókọ́lá ń kí ẹni muhammed ṣáadó ọjọ́ ìṣe oníṣẹ́yìn wọ́n ṣe lẹ́gẹ̀ kókọ́lá èkìtà bẹ́lẹ̀lẹ̀ belele ṣe hídẹ̀bì záálíkà ìmíjàlè ń gbà bẹ́lẹ̀lẹ̀ òhùn àmà àtúfùn ilẹ̀ ṣàkà mányú ìṣe aláàmà kọ́bùlẹ̀hù ó jẹ́ wíkìkà dọ́gbàhùn lẹ́gùdù alá ya wa ma'anar abdu yan gice ta abduhu na emi ana muhammadan abduhu wa rasulu le abdulai almamlukul abidu shakini uwe kecha dojole weche na re niki nwe eneki ne ojo onne emado al abdu ide ayi on shakini anahu mamlukan lillahi wa lillahi ta'ala wemu denwo enko jonne ishankiri ishangala hadu ne mene enko wachi shanka macha kare to one ogboda mi do na mu ne chaka ohun ache nwe kojo chi kolan adojo ohun achi shine mamlukan lillahi ta'ala wal ubudiyatu enke achi ubudiya ibada e arojo khasa ekiche jikote wasifata was um, wasfahu wasfahu ele chujuwe kama qala ta'ala dagu koje na taka alaysa allahu bikafin abdahu ishoje na fayulu chon chene kipojo wadun chakan adu ọjọ ẹhun dúkìá tẹ nìkú gbọjọ ìnẹ ń kọjọ má neketse wa dóhun ìnẹ ń àmọ́ àmẹ́hun múnẹ̀kùn má do adẹ́kọ̀ kpọ́jọ lẹ̀ má neketse ń du wẹ́ ẹ̀hún àmẹ́hun kùn má do adẹ́kọ̀ kpọ́jọ lẹ̀ má neketse ń du má ń má yẹm lèkú na mí kètìmí má neketse ń du má ń àmọ́ ẹ̀yọ́jọ́ nàfẹ́ lọ alẹ́ sàlàhùbí káfíń abdul surat zumar fa'amma alamara tibil abdi ama enwe kichokpa kpo oye ronironi eye adu ọjọ alubu dieti khasatan areire areire kechi eneke rarọjọ enki jewe kudu adu ọjọ isarọji rẹ ubu dieti lekiceyukọ tẹ ọjọ nefe lo ka titi iṣẹ nẹrọ ejuko wɔ risalati utsɛ ekele ado rarɔ dzɔ lɛ ki amudɛ ne kɔdzɔ nɛfɛ lo kpɔ ɖɛ ɔlɛ ayɛ nɛrɛ edzo hayi dɛmɔ nɛrɛ edzo ko fɔ nɛbi yi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam akumalu xɔliki ohun tsi dɔ ne ekitsɛ kpɔkɔ min sifateni fi fi haateni sifateni abɛlɛ dɛ ko eha mojuwe ojima meji kide anabi sallallahu alaihi wasallam ṣe pẹkọ eha mojuwe ojima meji kide ẹwọn e ṣojuwe yodudu abdullahi wọn ṣe ẹwọn e ṣojuwe keji rasulillahi wọn ṣe gẹ iṣẹ na ruwe juko idabẹlẹlẹ ama awakibọ aṣẹ pẹkọ ehujuwe ka amudani ke pẹkọ ehujuwe keji ọgbọdọ atsaka ibadullah adọ́jọ́ àti àwọn aṣèrè sóòlù láàyè àti anabi sallallahu alayhi wa sallam òun ka títí ìhà ló méjì dẹ́ òun ṣí rasúlù láàyè sallallahu alayhi wa sallam. wọ́n a máa robó bíyẹ́tì a máa arobó bíyà èyí òun ná náà fẹ́ yóò wọ́n olú hiyẹ́tì pé ìyọjẹ́ náà fẹ́ yóò kìí ṣe òun máa rẹ̀ fọ́hùn máa hákò láàyè tààlà. amalɛ amatsi odu okpɛ eyɔdze n'ɛfɛ yolo la yusirikuhu fi se imin huma inene du huma do adɛgɔ kpɔdzɔ ehɛnu du kwehi rubu biyeti kpai olu hiyɛtin tsi na do dziko ɛtsɛ ma ka tsi atsi lɛ ba inene kene ke fitu medu me wa pɔs me nini egbɔ ba malakum kɔrɔbun. ina duk malaika ile mmere ọjọ ya nujue rububiyan abeki olohiyan ina duk nile malaika ki mmere ọjọ ki anile wala nabiyyu mursalun iya wọn na nebi duk ma wọn akpẹwa ki anujue rububiyatin kpai olohiyatin allahu akbar uh, ama kini ẹgbẹ́mọdọ́ tọ̀hídì rúbúbíyà olúhíyà ìmúdẹ̀hún òtútù kíndù ní ìhàmàpà ẹgbàdú torí ìnáwó kébìlì ìhùndúkọ́lọ́hún tọ́gbà ṣe dábí tọ̀hídì olúhíyàtì báyìí tọ̀hídì rúbúbíyàtì ẹ̀kẹta ń ṣe tọ̀hídì asimáhù wọ̀sífàtì ìbílẹ̀ ìṣẹ̀mú kọ́lẹ̀ tó tọ́gbà ọ̀làhùn. wọn a máa pa ìyẹjúṣe chaka a máa pọ̀ dúnyà papò kọ́pọ̀ náà ṣàmì sàbí anabi sallallahu alayhi wa máa pè ọ́ mẹ̀mẹ̀lẹ̀ súnà abájọ yìí ẹ̀hún dúkẹ́ òtútù òye tọ́ yusuf ọ̀nà màná ọ̀hún nínú yìí o mẹ́nà màná náà bẹ́ẹ̀ àmà ọ̀hún màná yusuf kí àmà. tɔ anabi yusuf kpɛ kí arɔ kɛtɔ n'alɛ ɔma ɛŋu yɛrɛ ɔtsi ɔma wazi tawhi ya sahiba ya sijinin a arbabin mutafarikuna khairun amillahu wahidu kahar mata abuduna min dunillah illa asma'un sammaitumuha antum wa aba'ukum ma anzalallahu biha min sultan inil hukumu illa lillah amara allah ta'budu illa iyyah zalika ọmọdéke ọgbà wọn lẹ kó dábàá náà tẹlẹ gbogbo ìṣìmọ fúhù mọmọ yìí yẹni ìní tẹrẹtùmí lẹtẹ kọọmin láàyò mìíràn nàbí láàyè ẹnì lè gbẹkọ wọ́n bìlà akẹrẹ ti anuhu tẹ̀lé kí káfíru nàìjíríà tó ìmí táàkì akẹ́lẹ́ kàkpàtsaka táàkì rọ̀ kẹtọ̀ náà kùmà náà amigo ka kpama lutɔ oke wabi uh, egume ama mɔ ehumɛni ka kɔlɔ dzun take neke wa ki akɔla kɔn mɔ la kpama ma dza ye sodzi ke fie tu doa akuma tsa doa ama aba tsi lɛ ami to yi doa gbata todo ɔmɔ lɛ eyi xɔ katoa lɛ eyi ɔ yala dekele kudu ko egumɛ lɛ ohun alijali kakini àmì mẹ́mbà ṣíríkà mákìrí ṣíríkà ṣe ni mẹ́mbà ojoojoojoji kí ni àmì bẹ́ẹ̀ kì í ṣe bọ́ máa ṣe máa ṣe mú ṣíríkì kí ni àmì bẹ́ẹ̀ kì í ṣe òde máa ṣe máa ṣe mú ṣíríkì kí ni àmì bẹ́ẹ̀ kì í ṣe fáwọn abọ́ máa ṣe mú ṣíríkì kí ni àmì bẹ́ẹ̀ kì í ṣe omi máa rẹ̀ máa ṣe mú ṣíríkì kí ni àmì bẹ́ẹ̀ kì í ṣe òkúta máa rẹ̀ máa ṣe mú ṣíríkì kí ni àmì bẹ́ẹ̀ kì í àṣàdúrà máa ṣe máa ṣe mú ṣíríkì to àmì mẹ́mbà mú ṣíríkì àdúrà àmàdọ̀mí ètì àmàwé òtúlẹ̀ jẹ́ àmì mẹ́mbà àmì mísìkì àdó àmà owó ètùlẹ̀ àmà àjìjà bẹ́lẹ̀ yìí àdúrà yìí àdúrà yìí mà ó túbọ̀ àmányálà dì náà ṣàdúrà ẹ̀dúkìlẹ̀ túbọ̀ àmányálà dì náà ṣàdúrà nítorí mísìkì kìtà yìí àdúrà yìí bẹ́ẹ̀ ni mà náà ṣòyí dáka mà ó túbọ̀ àmì ọmọ bóṣì mà á bí fa àwọn bí mísìkì yìí àdúrà àmì mùsùlùmí gẹ̀ ó mà á ṣì sábì àwọn bí mísìkì yìí àdúrà àmì mùsùlùmí ó mà á aljanuro ka ya ilu jahalati ilu abajada eh dem de <laughs> oh, ma dudu ma shaka eh adu ma ma ce wa mu mu shiriki eh ya musulmi ge o ma ne ne ka ga ma ka ma lo oh, lo ji meun o oh, ma gba ko do ehun lu shadu ai wa mu mu shiriki e ojo ha iṣẹ́ nke ga abuk na acholi shaka ya ma wewe tule e ga adu amanyala de ngini ha ke gile kitiyan to gadue ama ami be kumacha muslimi ngini hai ke ga gamile ki atinyo tomo gadue ama obochi ke gamile kuma atinyo tomo eli akini ami be kumacha do amanyala di dagba chi director igwajo ko ino kodaba man dagba eh, ga mo mo je ko ki chode machi ami director kuma gwajo ko bank go mana mana kodaba man ami be kumacha do apa yi kaga kuma gwa won eli ala kini ami mushiriki member ya do ale ama wo wetulu iche nke go takili adego kpenkilugbo tohidi makola awa emi kakini imudo ochuchu ochuchu eyo ochuchu ene duki akola dole se ki imi tohidi duota tohidi lẹ́wọ̀n arin ní ìhòhì máa ní tohidi kpa asima ní máa ní ẹgbàdú tó kẹgbàdú kẹdọ́ tohidi gbalẹ́. ebile ìṣẹ̀dá galà ọ na kànú nà ábìhà ike gbólutọ́ imugbolutọ́ ikú wọ́ kàtà yá tsukọ́lọ́ dúta iná ní títà àdìkẹ̀gbà na dáwọ́ kàmá kpatsa bìrẹ́jú àdìkẹ̀gbà dú ma kpa wọ́n hì tó hì dìrì ní ute yẹ dọ̀ yẹ ebile yálùbọ̀ kìá wù gẹ̀ rububiyatan wa uluhiyatan ń bọ̀ adẹ́ wa qawluhu abduhu wa rasuluhu ukolan keni abduhu wa rasuluhu le ata bihateni sifateni imamu juwe meji kidai dua wa jama'ahuma taki mejeji ma le kodama defu an li iforoti iki ami echedu

anabi sallallahu alaihi wasallam shi kakpɔla hã kini wo makamu budiyatu ashrafu makamati wo ŋa kuma do ŋa do tsi ŋa le gbolo ŋa tsi mɛga edzo dudu kede suratu israel awon ɔdzɔ kama edzo dudu subhana lezi asra bi abudihi bi abudihi leilan abudihi wọn ɔdzɔ nɛfɛ danabi ehun sallallahu alaihi wasallam taka taka pio lɛ idɔ na ebi hun no idene mɔlaŋu lɔtɛ yi suratul furqan gɛ tabaraka lɛzi nazala furqan alamɛn ala abudihi tiɲɛ dɛ ko lɔtɛ yi do yi suratul kahf gɛ alihamdulilayi lɛzi anzala ala abudihi ɛdɛ yɛ kini o ŋa kɛda ne bisalasa ka ka do ɔjɔ akini náà ibi ɔjɔ bɛkɛ ne kejì ɔjɔ edo abɛlɛ lɛ sirika edo adɔjɔ ojima gbolo etsi edo anabi sallallahu alaihi wa sallam esurati jini wani wule ma kɔma abudulayi yadu uhu kadu yakunu naleyi libada oje abduhu dɛ wada suluhu ha ma kana muhammadin aba ahadi min rizalikum walakin rasulullah muhammadun rasulullah wa amanu ala muhammadun to oji kẹta níbi sallallahu alaihi wa sallam abduhu wa rasuluhu ti ŋalẹ gbóòlò ìṣe ọ̀chẹ́kín ata mamujuwe ata biha tẹ́ni sifatẹ́ni mamujuwe méjì kìdá ìdúwà wọ́jà máa hù máa dáfà ní ìfọ̀rọ̀tì wọ́ tẹ̀fọ̀rẹ́tì ìfọ̀rọ̀tì gbáyé tẹ̀fọ̀rẹ́tì ìfọ̀rọ̀tì ṣe ṣi fọ́dọ́lọ́ tẹ̀fọ̀rẹ́tì ṣe tọ́lanọ́ ọjọ́ kí wọ́n ọdún má jẹ́ ìbílẹ̀ fàyínà kàsíra mímá yìdò a anahu umatahu yẹni wéwe mẹnẹtìrú kọlá yẹnyàn yẹni wéwe ẹni kì á kílèm kakóhùn dé hàmà lùmọ anabi sallallahu alayhi wa sallam afurọta takihi fọdọlọtsi bilgudu bilguluwi ifɔdɔlɛwi chache taki ifɔdɔlɔtsi tsi tɛgule ɔɔ ɛkumadi efuratu yi idabo eŋɔ idada. E, e ana-eke ana-ekwute na use language eh, kalma na ka e m dị na ịnwụọ e enwu idada enwụọ tihenwu amache nke goluli akwụ tọki ya dị ma na duje jali afọrata bilgolowi ịnwụọ e chitegwuli ana-eke ihe nwụọ kicha chitegwuli ụmụadọ tọ enwe ịnwụọ kichitegwuli eke kolan ehukwala wɔfiilan ehu kɔlɔ ehu kpawo kɔlɔ eye ŋun kilugbo aa rasul muhammed abdullahi wa rasulu yi ohun ma tsatsi tɛgule yi o tsafi kide de na kini da emi ma gbogbo awon eke ihe ɔla abdullahi muhammed Kisha abdullahi kpa rasulillahi sallallahu alaihi wa sallam ohun ma ya kini wɔyi na mi ma yi do a kuyi hami be kuma claim ma jɔ kaki na anahu min umɛti yɛn ohun de ama aluma nebi kame do wɔn aŋe dui afɔrɛ tɛbili golowe taku ma fi fɔdɔlɔ tse ma tse ɛhun tse tɛgule bi kɔwulan ukɔla kuma ka oja nebi ɛnkilugbo abdulahi rasulilahi ma wo tse ma wo ka tɛgule wɔfiilan ose kuma tse taku ma wɔn tse tɛgule yɛ kí a tse tɛgule ni kɛnɛ kaki akini.

mɛdɔ ma lebu ako ok mu daba ko wɔfurita bi tɛriki mutaba atihi ma ŋo tsi fɔdɔlɔgɛ bi tɛriki mutaba atihi ma kɔ lebu anabi sallallahu alayhi wa sallam iha lebu anabi sallallahu alayhi wa sallam ma tsa lebu ŋu wa tɛ mada da ma ni na wa atamada machi togba ere kuma machi togba lo kuma chi aloi alal ara i mamola chi ki en kokoto maka oma wa atamada alal ara i mamola chi ki rai ibe en kuma do ala rai en kalkuran ma woji ni hadisi awoji ni ijima e awoji hun abeyin kichalki adabeyi imacha nebi ni ha ẹnẹsẹ tabẹ okaka hmm. yẹ ọ ọ okekele ẹni ekite kati tẹwule lẹ okekele ń ewu kọla okekele ń atakpa yẹ nù torí ìlà ìṣègbọgba ẹni ekì wọn okekele la wọn dọmọ gẹ ẹmẹ nkọ wọn kéwù ilẹ̀ sàbẹ̀bẹ̀ dẹ́mi ìṣèké ẹmẹ nkọ wọn kéwù yẹ ni ọ maleko malisuna malaya kini salati ibrahimi amalachi malaya kini salati ibrahimi amalachi salati fatin e anabi malek kaki mi salati ibrahim adu sha salati anabi ibrahim kage kaki ni im imo yani ama kola isalati ichi anabi muhammadu we akini salati ichi anabi ibrahima anabi muhammad le che go anabi ibrahima kele ejugede akayo ibo ibo le da ọkàlàmì èjì èjì dédúpọ̀ ìkọ̀lá yìí òun ó yàlẹ̀ má mà ní salati ibrahimi àwọn akínà níbi ibrahim àwọn àṣẹ òyìn ìgbéyàn akíní kẹma sẹlẹ̀tà àwọn màkà kẹma aláhùnmọ̀ sẹ́lẹ̀lá muhammed màkà àmà kẹma sẹlẹ̀tà rìfẹ́rìn ó máa ṣe ọjọ́ náà fẹ́ yọlọ́ alkẹ̀ṣe àmà ẹni salati anábì ibrahim àwọn àṣẹ àṣẹ anábì ilé kejì gẹ̀ anábì muhammed ẹlẹ́ṣẹ̀ gbọ́ anábì ibrahim igbeyan paya alukurani kọjá náà fi ó láhà kí ni mẹdẹtiri hujja mẹdẹtiri ẹni tí kàákà yìí torí kí ẹni hujja ẹ tájú pé ẹgbà dú má pa aya kọjá náà fi ó láhà wa níbi sallallahu alayhi wa sallam akíní òun mọ́dà dúwọ̀ ẹ̀kọ́tì muhammad sallallahu alayhi sallam àní tẹ̀bí milẹ́tà ibrahima hanifa ọyọ fẹlẹ òun mọ́dà dúwọ̀ níbi sallallahu alayhi wa àní ibrahima ah. ajela ajela ko ajela mune ko ya no jomu nto na ya nabi ibrahim ojo adoda akin we libi ipo ya nabi ibrahim alayhi salam eni ko jo kan kile bon we akin ise gohun ise ni ke no jima yo ofa nabi kishonju talaka ma lo ma won ama nabi ibrahim a po ise ya nabi muhammadin sallallahu alaihi wasallam ise nabi kakini edo ohun kàkó ohun kó hà anabi ibrahim atsọ́lá ojima ohun anabi sọ́lá sáwọn náà lóhun kàyé àmà yóò kíkà mí gbọ́ gáréjì mímí yà kàyé ibrahim ya ishi anabi ibrahim iya sha nebi dɔ akini salati ibrahim ya se no alukuma do da nebi ibrahim ayi ŋun lɛ ŋun amo ne adu do abɛlɛ o yanni ɛdu edziko o du kɔlɔ kide ŋun ma dɔ wa izala yi akɔtɔgbodzi ya tso du kɔlɔ o da di ni adɛ tso du kɔlɔ katsi dɛ tso kɔlɔ katsi adi ni tso wa yi isi haramu yi se amahu tso do adi ya islam ɛŋun alalo islam lɛ sunna yana ruwa ko amma jama'atu zalatul bid'a wa iqamatu sunna ukolo ma ce sunna ya nabi sallallahu alaihi wasallam ishe ka yo deny just as if you are you deny sunna ya nabi sallallahu alaihi wasallam ya to jama'atu zalatul bid'a wa iqamatu wa iqamatu sunna wani wa ce hali sunna wani he wani jama'atu zalatul bid'a wa zalatul bid'a wani <laughs> wani wa wani sunna jama'atu ashi jama'atu zalatu bid'a wa iqamatu sunna to odu kolo ise isodo adini ise adini shi islam en kuma ro shi adini le on achi sunna jama'atu zalatu bid'a amoja kuma kiya mu ne kuma bid'a koko man bid'a koko e ma doa wa iqamatu sunna kuma ali ami sunna dudago ojo che do nya ti ami bu kuma chukola bele gbali ojo ki mo wa te huma ń gbà dé wọn àtẹmẹdà alálà ara yìí abókàkà yìí takuma mọla chiko ibe ẹhun kàmálí ẹhun kàmálí lẹ mọ̀hálífẹ́tì lè máa já àbìyí ẹ̀wẹ́ kàmálí ráàyè e malẹ́ àṣẹ lójójì ẹ̀wẹ́ kànẹ́bí muhammad sallallahu alayhi wa sallam ní a àti ìkúmẹ̀ mọ̀mọ́ yọ̀yọ̀ bá òṣèlú tó máa gbọ́ yọ̀yọ̀ àyè bàkúrò àbí gbátá adagba ko megoyin to hujja lele ohun ise yani fa ina kasira mimma yudu'a wewe amuna mi be kuma claim annahu min ummatihi ma ce libo gba ko ala ba ya claim ko hunde ha maluma nabi sallallahu alaihi wasallam afrata bil guluwi ta kuma hi fodolo ci ma hon ci tagule e ma ci tagule yake qawlan ukola kuma ka uja nabi ma ci tagule wafilan ukola kuma ce wajen nabi sallallahu alaihi wasallam ce tagule wa farata bi tarki mutabi atihi mala tola no ele ba nabi sallallahu alaihi wasallam ma le bon ama ukola le akuma kola wajen nabi ma ka tagule ukola le akuma ce wajen nabi ma ce tagule ale ba nabi ale ama ko wane ale ba nabi le ama mu three vice ama ukola ejenwa nabi le ama dogba eti do mẹni ojú anabi máa ṣe o máa dọ́gbọ́ gbá àmọ́ àwọn ilẹ̀ aṣọ àlẹ́bá anabi máa dó bìbì ìnà ìdúró ẹjú mẹ́ẹ̀ wọ́n á tẹ̀ mọ́dà alàlà ara yìí ilẹ̀kùn máa ṣe ìtàkùn màmọ́lá tí kò ibe kì má ti hójà nù ibe lẹ́kùn máa tsọ́lá kóyì muhalifọ́ tó lè máa já àbìyí ìṣẹ̀lójójì ẹ̀ ń wé kànẹ́bí sallallahu alayhi wa sallam nẹ́wà ìnà ìdúró ẹjú mẹ́ẹ̀ ahọ́mọ́ gbọ́nyọ̀nyọ̀ mẹ́ẹ̀ tọdún hójà gbọ́lọ́wọ́ ìṣe wata asafa fi ta'awili la habari <laughs> ami boka kai ta kuma ce biene yana rojo asafa ko eh jina ya ya ido ya do kala asafa eh in lam yakun eh, in lam yu'minu bi hadha hadisi la'allaka bakhi'un nafsaka asafa general yiko ma tse bie ne ma dze bie asafa yɛ tse dɔ dudu tse nugo tse na ɛɛ anabi yakubu ka o ya anabi yusuf gɛkile nyi asafa la yusuf kaa yɛ ne dudu o o dzi yusuf yɛni asa ɔn dɛ wɔta asafa taka mi gbolo ma hɛ ŋu dɔ dudu tse amibo kaka yɛ ma hɛ ŋu dɔ dudu tse fi ta awi le la ahabari <laughs> ehi ekete na bali ya nebi sallallahu alaihi wasallam ma chewedo dudu adike ba kuma kwane kuma kete na bali anebi sallallahu alaihi wasallam le ma chewedo dudu na kuma do jiwe ka ga ka medo dudu eha mi be ma kuma keli uju anebi eno wa se o isiju anebi jali gbogbo yẹni edudu kẹlẹ deju anebi lẹ. ela du ta eh, ela du teju ẹ falẹ la ilaha illallah i i i maa ka kpatsaka lẹ ambe kuma tse ke o ka yi dédé wẹlẹ ka yi la ilaha nakuru tọ na kìá nẹrù nakuru tọ na kìá nẹrù eju eh ujuone taki wipo ta nebi sallallahu alaihi wasallam ishe ma kaone akini weju poli gide ishi na den taki ma ne ale na eju efa ki adu ene ju nebi la de du ti efa lele ta ẹ̀hún yàtí ní kíkà àjọ yìí Hehehehe amma yi cewa kana ya kaiwa dan yani na'am jirgo ejele gbelegbele nawa ka awo je ige to da amma kuma choli a ce man ki dola yi wayi wata asafa fi ta'awil ahbar mehomon na line buka dai da buka kola dai wata asafa fi ta'awil ahbarihi mehomon da line mo buka kola dai matsu kɔlɛ dɔdudu eŋue dɔ kpabia matsi o fi ta awili ahabarihi adike ba kuma kina bali anebi nebi alaihi wasallam lɛ eŋue dɔdudu tse eŋue dɔdudu dɛ kuma da anebi ewɛ dɛ gɔ kpɛ fa gɔla dɛ fa kuma kini edzo ɛfa tse dudu kpɔli wɛni edzo anebi lɛ ade du tobi dzo ɛfa lɛ le ta tsina dɛ yin wo kama yɔ tse wa ri aha yi gɛ a ozubila ozubila ma tsi to do alu kɔla ma to do ka do biro edzi du kpɛ kika nu anebi tse ìdójúgbá mẹtẹ gbọ́ màmá tán mẹ́nà níbi lẹ́sùn lòkò kẹlẹ́ dójúgbá mmadụ maja ọ amachebe ọ mmadụ chebe ọmalẹ tuloko egwu ka atọ gbachaka aja mgbe gbata ekeduchaka mmadụ tuloko ya gban enwe achụju onu chọjọ dị yi amala kakini anabi achagboji abo ilechaka onwe edu adegwọ kpefa yi òun adégo kpọ́ ẹwẹ́ olóko yìí ìwẹ́ ìṣẹ̀ṣẹ̀ wẹ́ta ìwẹ́ ẹwẹ́ olóko káì ọjọ́ kí mo bìrú ejú ọjọ́ kí mo bìrú ejú agolo àwọn abẹ́lẹ̀lẹ̀ aná jìjì bọ́ tẹ́ a wíìlì àhàbárì yẹlẹ́ṣẹ́ nàró ejú mẹ́kó abẹ́lẹ́gẹ̀ wọ́ àhàká mìhìn aha dɔ da nebi sallallahu alaihi wa sallam kene asefa ma ma ŋun ka tsi tɛŋ ha mɛ na anabi ma yɔ ŋui ɛdɛ ɛdɛ mu kpabie anabi yɔ ŋu o nɔ kaga ewo kpo do anabi yɛ ti do mɛ ni anabi ma yɔ ŋui ma na ti do ma na nɔ kaga nalila ohun dɛ ke ɛŋ dɔ gbam lɛ yusɛrifu ha ko yusɛrifu ha amadu lu bisɛrifi ha mahu rɔida mahu tɔn. amadululu ha oji amenwe ka ọda n'efisisa ọda ọṅụ wa bi delili madululu chi delili enwe ka ọda ya na ebi ya adu nga nwa kene nwa be ishoda yo ma huton ma uroida wa sudufu achiri ka mema do sudufu e na mmata wa sudufu me makago ibe me mu chaka me mama le ule aka ki me maki وصدوف أه؟ صدوف أه. وصدف لا يوجد ẹni kàkí wọ sẹ́dìfù wọn ní di màánà wọn dídà wọn di dúdú pẹ́ ihe alukura ni sẹ́dìfù ba, wọn di di ẹ̀tẹ̀hún di alukura ni wọ́n yà wọn fà mẹ́hà ẹ̀ mẹ́ẹ̀ kama dike dọwọ́ sùdúhù ẹni kàkí ni sẹ́dìfù ẹ̀ màtá ẹ̀ dúkìá ni kí màá ishina uh, ya kini wasa dafa anha kame na nige sai ji zillazina ya sidifuna an ayatina su al'azab ɗan mame <laughs> to ya sidifuna lade ɗan makai ikpo na de yamma yau de yamma yau de sai yanzu na yes di funa a sadafu kidai on shi akini ewe kicen gegedele takumana heyo bote na tugbo mune oye fele se yizi lazina yes di funa yenu wadro me bibi kere ba mi boku ma mune roida an ayatina bama yehun tele sadafa ehun kicen kicen gashade takuma amune yo kwowelele lele mamda ma tugbo mune eni ikidei ma kale shabelen ikidei shabele ide ika ma kabele ide ya she roida walo ikide ji kojo da azaba lele woji won ide ahu ma meba je metina ya le kumela ga etonge wasudufu an inqiyadi laha tak mana ha mune roida aje ma kuma amda je ma inqiyadi ko eh al-inkiyadu an ce inkiyadu an ce inkiyadu eh al-inkiyadu lau bi ta'ati na'am you are right yawan cetem al-inkiyadu inkiyadu ci egulma kini etem mamɔ ɛɛ ɛŋu do dzitɔwɛ dzitɛrɛ ma fɛ alo gbodu kɛwọn la lɛ mɔ yɛ ɛlòke idehe idehe shurutu la ilaha illallah wòle ale nkiyabi ale nkiyabi idehe kɔ maa kini. uh, matini ki quran kpai hadisi kimdu ikwu ki gwonyowe gwonyere mgbo kiduelele omale yo yolu ọma kishado jayuwa jayuwa akeji imado jayuwa akeji muda akeji gala igbe gala ìṣẹ́nà ìrẹ́jọ́ inki inkiyadu iko al inkiyadu ẹ̀hún dún máa kíní ẹnẹ́kìní nkìyàdù bá ṣe yìí màá nálá ìlà ìlàlà ṣe pẹ̀lú mẹ́mẹ́ta ọ̀run ẹnẹ́kì ṣe ní nkìyàdù ẹ̀hún dún kọ̀dà kàkí abẹ́ màá ṣe <clears throat> ẹ̀hún yóò kí a ṣe kí gbẹ̀tẹ̀hún iṣẹ́ nkì ń dọ̀ tẹ́ǹtìkì mẹ́ ìní wà dún kí a ṣe gẹ̀ máa ká nàlẹ́ wasudufu an inkiya de la ha tak mana kpɔ na nya mana ha mu na yɔ be etɔla nɔ le bi amɔdɔ de yɔ ɔdzɔ ke ma a eterɔ hiha alukuma kpɔ na nya mu ma a eterɔ hiha amala mɔ de le do rɔtinyɔ gɛ sisi aki na ma tse tak ma kpɔ na nya mu na yi ama mɔ de le do rɔtinyɔ ma le bɔ tak ma kpɔ na nya mu na kuma ki le bɔ olevi meji ma tse. amakɔ le bɔ maa kpɔnɔ anyamu ne ati mama dɔ tɔrɔ ha kele bɛki na do edzuta tɔrɔ ha kɛlɛ mi lɛ tse kɛlɛ ma kibi ti ne edu daho eɖe ŋu rɔtiɔ amamɔ de yɔdzɔ do rɔtiɔ ma a itrɔ hiha mamɔ de yɔdzɔ do rɔtiɔ taku maa kpɔnɔ anyamu ne mawe le bɔ aloko fa inna shahadata anna muhammadan rasulullah wo ne ki gbijale akini anabi muhammad sallallahu alaihi wasallam cha onuchojo winchile takoto di al imani bihi chenkwe mi mani chenkwe abele kame ehun ko da judgment kidoji wechi akini emi mani dule ba nabi sallallahu alaihi wasallam inye de ekeji wa tasdiquhu fi ma akhbara ya min ya moga chadu ina bali du ka nabi sallallahu alaihi wasallam dua ejide wa ta'atuhu fi ma amara ana na le ba nebi sallallahu alaihi wasallam ihe da du kidu etade wanti hai amma anhu na ha wazajara ela moka bandu ka nebi sallallahu alaihi wasallam nukan ya kpona yana ruwe juko wa an yi uzama amurahu ela moji ma duwe du kicen ka nebi sallallahu alaihi wasallam newa ki dodan wa an yi uzama amurahu emo da edojime ka nebi sallallahu alaihi wasallam dodan nka ne bi dɔ da ho akina ma bɛyɛ kyɛ wɔn da ho nhyɛ mɛ mo gyima do wɔn aha yiyi nka ne bi sallallahu alaihi wa sallam no ka ho mɛ mo gyima do kɛ wɔla yokɔdimu ale yikoko wɔla yokɔdimu ale hikɔlu ahadun ɛkidzi benu kɛmu kɔlɛ nɛka do tatɛwo kɔla ne bi sallallahu sallam ka inuman kana ene du keneleche ene du kiche akatwangini megun ka inuman kana ene du kiche itukpe kumadu kola hun tate oju kola nebi muhammad sallallahu alaihi wasallam walwaki ulyawm enki mudachi enyini kidai wa qablahu bakenki achi dogba hun take enyini kun akolta bi kidai wa

minel kọdaatụ kwehi jọjment ọ dị echi wọlenwu walmaftin kpakanya kumako bamone ihadini khilafu zalika ikicha lojoji ukole shaka konkawai wallahu almusta'an da dukici musulmi kina ci addu'a kidai wallahu almusta'an oje na felon watina tikukubon ojo la kidai kishan ka gbɔ kuma tsi tafuriti ba yi ifira tu lɛ akini ego ma gbogbo kɛdɛ mu kpabi akini walahu musta'a ɛtsi ma kaka yi ɔdzɔ kitsati ko ŋutsu mo gbata ne ko hɛn lɛ madabɛlɛ bisi ba gbolo ŋun tsi gbake ŋun atɔ ɛma sirika ŋun tsi ma dza tolu ma lɛ a kɔnfizi yɛ ma lɛ mɛbi wɛni anibi ma ka yi o yi anibi tsi n'odzi ma n'ɔdu ko ŋun tsi ko ŋun l'odzi ma anibi mɛ takpa ŋu ne ni ɛŋun du kuma lɛ ka kuma kakina anibi muhammed mɛ sallallahu alaihi wa sallam ẹlẹtakpamẹ wọn dúkùmọ alẹ kàwọ jẹlẹ lẹ ẹtakpamẹ wọn kà kí n tọ akpa yìí anabi sallallahu alayhi wa sallam yà kí ni má òkè bù antẹrẹfọ òní fọkà mọ́nzẹlẹtì alẹtì ànzẹlẹ ní àlà anabi sallallahu alayhi wa sallam yẹn ní wọn wà ń gẹjú ẹnẹ kí adòun tàtẹ dòun àkọjọ dòun òwúlẹ nù wòlẹ́ àwọn ẹni dúkùmọ kàwọ jẹ anabi mẹ ṣé anabi dẹ́ mẹ wọn lẹ́ mọ́gọ́ṣá dùn warawa darimi darimi shi gbadisiya fi masnadihi ehi musnadin an abdullahi ibn salam ko abdullahi ma salam radiyallahu anhu waje kijanyu hadisi yake ana waye ge ohun si alu ena aluju ami bele jale akini adini ma ise darami yahudu yahudu nasara nasara enwali muslimi muslimi nasara nasara uche ma kina rojuko emali bachi muslimi muslimi muslimi uchema uchema aka achuche nasara nasara bana ne tiro kola ka abdullah masalam aka yake aje mana mada abdullah masalam na'am mm mm mm eh, eh rakam lashi nazari ana ce ka ni rẹkẹ mẹlẹ dugbe mi ayi kaka go ẹhẹn amaka na gbẹlẹ gbẹyẹ kin gbẹyẹ na ka go. kọ́dà asamahola tààlà tọ́ ogbo sẹ́rì hun onyitsiwari kọ́lá ká ẹnu mẹ́ka nà ìdóhìn ọ̀gá nà ẹni wa an la tu'aridu bi qawli ahadin me ki du kolene du kuma gba kuma du chukolono li anna ghairihi sallallahu alaihi wasallam to da ne du kuma ma yin ma cha nabi sallallahu alaihi wasallam yajuzu alaihi al-khata' o iche chupe olebi iche ya cholebi ene du kuma ma yin ya cholebi cha nabi sallallahu alaihi wasallam anabi yan wa e, chi ko ma cholebi ni wa nabi sallallahu alaihi wasallam kọ́dí asámahùlá tààlà ọjọ́ ṣẹlẹ̀gá ìdéhùn dè àkí àtsọ̀lẹ̀ mi kánà rẹ̀ jùkọ́ ìdábẹ́lẹ̀lẹ̀ ìnẹ̀nẹ̀ dú kìsìẹ́ nẹ̀ múnẹ̀ kùmádù kọ̀là wọn tàtẹ̀ ojú kọ̀là níbi sallallahu alayhi wa sallam ṣẹ́ka ṣe gẹ̀ amọ̀lítàbígẹ̀ imam malik yẹni mami ahadin ilá wọ́yọ́ kọ̀bọ̀lù wọ́yọ́ tùrù mí kọ́wùlì yìí lásán ibùhádàl kọ́bọ̀lù imam medina wenshi imam malik ene ne dun cheki i kola ka ene kuma gbadu chikola ene kuma gbadu rotiyan ene kuma manu eyo kola on du kuma rotiyan chene kele da cheki kabari imodun ni kabari anabi sallallahu alaihi wasallam eh kam da bioji hadisi abdullah masalam aje mana mada abdullah masalam yana ki mo eh to ishi ịmụ ọwụ na no egwu na abalị m ishi abdullahi ibn salam òun dẹ́kin òun ṣẹ́ ní ijó dúdú kìkì àmì yahudu kwami nasara wọlọ leba nebi muhammad sallallahu alaihi wasallam abudu kumakui àmì yahudu kwami nasara wọlọ wọ ṣùgbọ́n màtẹ́. ɛnu idabɛlɛ matsi do matsi kɔla dɔ ŋodun odun gɛgɛdɛ wa nu matsi kɔla dɔ ŋodun alukura ntugbo jele tiɲɛ kɔjɔ kaki ni ɛɛ ami iwɔ inimi ali kitaabi mɛni inta mɛnu bidinari yɔadi odun ɛgɛ sɛri odun madoa ami bo wɔ in ila lɛyumi nu nabihi o dabi salam madoa ami be kuma tɛn ɔn du kuma kuma kini ko ami ali kitabu tsi na mi be kuma same ne memele abdulsalami ɔma dɔ to do ŋun lia xɔlɔ wɛ to abdulsalam lɛ ŋun atsi wolo ka mɛ ne tɛ ɔkɔla ŋu lɛ anahu kana yakul abdulsalam ishaka ɔkɔla abdulsalam ɔn ati ne gbalo ke abdulayi ibnu salam abdulayi ibn salam ishaka ɔkɔla kɛ akalɛ ŋun ati ne ka inna lan najidu sifata rasulillahi sallallahu alaihi wasallam yani amacha liujuwe onuchojo sallallahu alaihi wasallam eho litafi ama abdullahi masalami alarama ise e ehe atora paye njila ide yeun inna arsalna ka shahidan yana mache li ama gba ojuwe anabi sallallahu alaihi wasallam egbo kɔjɛ na bɛla kini ina arsel na ka shahidan mace kpoe wa kɛm dɛnɛ ijali wa mubashiran kɛm dɛnɛ kɛ dina bali dafu wa naziran kɛm dɛnɛ kɛ du feti wa hirizan kɛm dɛnɛ kɛ wɔn cɛ ni de agbata nɛ lili omiyina wa mi bi kuma mama meji ma gba ni mama meji ma kɔ ni kuro kuma tsi ma jɛ anta abudi ɔjɛ nfɛlɛ ni wɛkɔtsi muhammadu sallallahu alaihi wa sallam wɛtsa dumi tiboko iha injila nugo deta wa rasulihi wa rasuli wa awon chonu chehun ko cha nabi sallallahu alaihi wasallam sammaituhu mutawakkila ojan fada ni ohun da sallallahu alaihi wasallam le abdullah bin salam wa ko to aya ko hi injila yo ama ma opalu was sammaituhu yana umudu duwele nileki anawayo umudu duwele akini mutawakkilan eneke ya chitawo kele ohun iṣe lesa before zin iṣe ne do kpakolo iṣe n wala galidin ya ṣe ne kpuna ohun iṣe n wala, wala sahabi bila asuwaki ya ṣe ne ki ata kpogwe haja ohun iṣe n hey hey hey hey hey ya ṣe ne to iṣe ne ki aṣa bela ohun iṣe n.

walakin ya afuwa ya shaduba ya, ya shebulo wa ya tajawaz ya wọn duba gẹ wẹlẹn akabaduhu yẹni òun agbẹlẹn òun amọra yẹlẹ gban òun ti akini ya gban hata yukima miletu muta awijetin tí ẹ ọ̀pá ọ̀nà ẹ̀kìtsẹ̀ gọ́lẹ́dúndágó ìṣẹ́nà tó jókòó ọjọ́ náà fẹ́lẹ́ ní abdullahi ibn salam wà kóòtù yóò yẹni ọjọ́ náà fẹ́lẹ́ ní wọlẹ́n àkọ́bọ́dọ̀hu òun amẹ́lẹ́ gbà ní yàmọ́ra ìhùn gbà ń hàtà yòókìmù mílẹ́tà múta awùjẹ́tẹ̀n ṣé gbà kí mi pa ọ̀nà èkìtsẹ̀ gọ́lẹ́ ọ̀nà ṣíríkà ọ̀nà kófùrù ṣé gbà kí mu dágó pàpà ẹ̀yìn adúdú dágó pàpà yìí bí à ṣahada ńlá ìlàhà ìlàlá sakini kuma mi jali gba kini la ilaha ilala iṣẹ́ nǹkan kan yálà máa níbi ṣaka ọjọ́ ṣe o máa pa dọ́gbátá kó máa ṣiṣẹ́ pa ọgbọ́dọ̀ àmọ́ níbi ṣaka kẹ̀máyé ọgbọ́dọ̀ àmọ́ oníṣẹ́ ṣaka kẹ̀máyé yìí nà níbi dúkì pẹ̀kọ́ ṣẹ́ òun mọ̀mọ̀mọ́ e mẹ́gòmí mẹ́ṣáwò bẹ́ẹ̀kì nẹ́nẹ́ gbẹ̀lí àkíní pẹ̀kọ́ ṣẹ́ òun ìmáṣà níbi sàlọ́lá àlọ́sàlámù ṣaka máa ṣẹ́ yìí nẹ́nẹ́ pẹ̀kọ́ ṣẹ́ òun mẹ́dọ́kàgò ṣé anabi sallallahu alayhi wa sallam anabi lẹ ka tètè lẹ wọn jẹnẹ fẹ lọ jẹun jẹun pẹkọ aliyoma kumaltu lakum dinakum wa atimamtu alaykum nimati wa raditu lakum islama dina anabi ka tètè wọn jẹnẹ fẹ lọ jẹun yàwó jẹun pẹkọ àmọ mi bẹẹkì bọ tsaka àbọ máa jẹ ọmọ akutẹ máa pẹkọ ní tí kọjá ọmọ ala máa pẹkọ tsẹlẹ tán tɔ yi de he atora kpa yi dzi la bɛlɛ yɛfutahu bihi ayunan omuya anibi lɛ ɔdze ne fi la ame dzue kitse kpɔhɔ lɛ wọn ɔdze amudu ahe dzue lɛ bi wɔ aza na sɔma etie kitse kadzi lɛ mamudu ahu bi wɔ kulu bɛngolofa ɛdoe kitse kpɛkɔ kpa yi la lɛ kitse ri kpa yi la lɛ mamudu ahu bi wokɔla abdulahi ibn salam dɛ.

anakwa ne kolu ana isa abdullahi wa rasulu ojila anakwa ne nene kini ni kani wa alaikum assalam wa